بسم الله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún Ọlọ́run ọba èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra ní alẹ́ òní tí ó jẹ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù Ramadan ẹ jẹ́ abiyanju ká farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lówó iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfùdín Gbadébọ̀ rọ́jí kí ọlọ́wà kí ó ṣe ní ìrọ̀rùn bísímìlá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أتسي علي gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn ọkùnrin kí wọ́n máa wá ṣe sọ́láàtì ní mọ́ṣáláṣí kì í ṣe pé kálẹ̀kì kálẹ̀ wa máa ń pèpè fún sọ́láàtì ìwọ ọ̀wá tọ̀hún ọ̀wá tẹ̀mí náà bá lọ kí wọ́n láǹfààní mọ́ṣáláṣí torí ẹ̀ ló fi jẹ́ pé mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀ni ẹnìkan ẹ̀ sì yan mọ́ṣáláṣí lòdì àfikọ́jọ́ tọ́ lọ torí ẹ̀ eléyìí tẹ́ ti yan mọ́ṣáláṣí lòdì ó ti tó o ẹ jẹ́ ká gbìyànjú nísìn ká sọ̀rọ̀ ẹ̀ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀ni ibẹ̀ ni wọ́n ti máa ń sin lọ èèyàn máa bá dáadáa pàdé mọ́ṣáláṣí ni èèyàn ò ní jẹ́ni tó ṣe pé ọkàn rẹ̀ ọ̀rọ̀ mọ́ mọ́ṣáláṣí kọ́ máa sòrí rẹ̀ nínú àwọn ẹni méje tánàbí sallallahu alayhi wa sallam tó ṣàlàyé pé ọlọ́run ọba yóò fi sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ ọ̀gbìndé alqiyama ọjọ́ ńlá tí ò ní sí bòjì mí máa fi tọ́lọ́run ọba òun náà ni rajulun qalbuhu mu'allaqun bil masajid arákùnrin kan tó ṣe pé ọkàn rẹ̀ rọ̀ mọ́ mọ́ṣáláṣí ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ó fi sábẹ́ bòjì rẹ̀ ọlọ́run pẹ̀lú rẹ̀ lọ́kàn náà sọ ma pé ní àdúgbò tó ń gbé mọ́sálásí wà ń bẹ̀ àdúpẹ́ fọlọ́ kọ̀mọ̀ sí mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ máa ń pariwo kò sí mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ ń pariwo à ń tún wá ń dá wọn lẹ́kùn pé ariwo kí lẹ̀ ń pa sórí bàbá tó ní mọ́sálásí á tó sin lọ́ọ̀nù ẹ wá iwájú ilé ẹnìkan tẹ́nísì ẹ máa pèpè fún sọláàtì ẹ máa kójọ sí sọláàtì mbẹ ọlọ́run aláàánú ni orí pẹ́ǹsì bá ọlọ́run mú mọ́sálásí wá ń jọ kan bó wá nìwọ mọ́sálásí tún bẹ́ńbẹ́ wọn ò tiẹ̀ dọ́ ọmọ mọ́sálásí Ramadan ló dé ni wọ́n mọ̀ pé mùsùlùmí nìwọ náà Ramadan náà ló sì ti ń tàn lọ yìí o Ramadan ti ń kó gbálẹ̀ ṣé Ramadan bá tán ṣé ò ní di ẹni tá a fẹ́ kù mọ́ṣáláṣí bí tó ò ní dẹni tá a fẹ́ kù mọ́ṣáláṣí bí tí lè mọ́mọ́ ọmọ wa pariwo pé ń bo lára àdúgbò yìí lọ o wọn ò lọ́ọ̀bì kan wọ́n tún padà bí tí wọ́n wà tẹ́lẹ̀ ni kí ló máa ń ṣe ọmọ èèyàn tó fi jẹ́ pé tí Ramadan bá dé wọ́n sìn lọ́njọ́jọ́ wọ́n ń retí kí rọmọdán lọ wọ́n tún padà sórí sísẹ lọ́n lójú méjèèjì nígbà tó sì jẹ́ pé ọba tó ní rọmọdán òun náà ló lóṣù Ṣawwal òun náà ló lóṣù gbogbo kò sì sí ìgbà tí ọlọ́wọ́n bò lè pa irú ẹ̀ kò sì sí ìgbà tọ́lọ́wọ́n ò lè sóore fẹ́rú ẹ̀ kò sì sí ìgbà tọ́lọ́wọ́n ò lè pé káìdọ́ ṣẹlẹ̀ sẹ́rù ọlọ́wọ́n bá la máa sìn gbogbo ìgbà ní gbogbo òpó tá a bá bára wa ẹ dákun ẹ já gbìyànjú jàmáà bí ọ̀pọ̀lọpọ̀ nu àwọn èèyàn tí wọ́n dámọ̀ mọ́ṣáláṣí sì dẹni tí wọ́n dámọ̀ nísìn ọlọ́run má jẹ́ ká pòórá parẹ́ máyé la o ẹ jẹ́ a máa wá sí mọ́ṣáláṣí ẹ jẹ́ a máa wá sí mọ́ṣáláṣí nítorí bá méjì sì kọ́ nítorí pé kún bẹ́ẹ̀ ni ha kò sí ẹni tí ó kú jàmá tí ò ní kábàámà ọba jẹni ọlọ́run ọba àṣejọ́ dáràn kò sí ẹni tí ó kú tí ò ní kábàámà àdéhìí ló sọ bẹ́ẹ̀ kí ni àbá máa tẹni rè àbá máa rẹ̀ ni pé ìbá ṣe pé mo mọ̀ pé kú ń bọ̀ ni ìbá ṣàlékún dáadáa àbá máa tẹ aláìda ó ní pé hàn tó bá yẹ pé mo bá rí tamí lólobó pé ń bọ̀ ni èmi náà bá ti dẹni ọlọ́run bá ti di mùsùlùmí ẹni tó ní làákàyè ló máa ń gbọ́rọ̀ ẹni tẹ́mi sì ń bẹ lára rẹ̀ ló máa ń pèwàdà torí tẹ́yìn bá ti kú à pèwàdà báwo lálẹ́ ní tó gbọ́ pé ń gbà wọn gbé dé sáré lọ́wọ́ di mùsùlùmí ìgbà wọn gbé dé sáré ló túbá ọlọ́run mẹ́jẹ èyí tó ṣe tó fi dípò kó láyé náà ni torí ẹ ẹ má gbẹ̀yìn ẹ má jẹ́ agbẹ̀yìn máa níbi sísun lọ ẹ má jẹ́ agbẹ̀yìn máa níbi sísun lọ èyí tó ń wá dáadáa ọ̀dọ̀ ọlọ́run tó ní kó sùn yìí lọ wà èyí tó ń ṣe ń bẹ̀rù láì dá ọ̀dọ̀ rẹ̀ náà lọ wà èyí ti rí tó fi wáá finú fẹ́ dọ̀ tó wáá jẹ pé ọ̀ ń takotọ́ ọlọ́run náà ni o ò fẹ́ láti jẹ́ ni ọlọ́run àfẹ́ni àṣetán ah! ọlọ́run dákun má bà tiwa jẹ́ o torí ẹ̀ á máa wá sí mọ́ṣáláṣí pàápàá jùlọ ọkùnrin tí wọ́n bá ti pèpè fún sọ́lá àti wá sí mọ́ṣáláṣí kò dín kankan kò fún ọ yóò tún lé ọkùn ní dáadáa ni ó rẹ́ni tí wọ́n wá sí mọ́ṣáláṣí tí wọ́n ń ṣe solatul jamaa gbogbo èèyàn ọ̀dà àmọ́ mọ́ṣáláṣí wọ́n mọ̀ mùsùlùmí ibikíbi tí wọ́n bá ti pàdé nínú ìlú àbí níbòmíì wọ́n mọ̀ kíra wọn kì í pé òun rọ́ọ̀mọ ẹ̀yọ́ òun rọ́ọ̀mọ ẹ̀yọ́ òun ẹnìkan mọ̀ wá bí pé bolo tí nǹkan kan bá sí ọ tí wọ́n fẹ́ ọkọ̀ mọ́ṣáláṣí ó rí i pé àwọn èèyàn ti kóra wọn délé rẹ àárí lágbájá sí òsì àárí lágbájá sí òsì ọmọ ìyàwó ló tún ju eléyìí lọ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ àwọn náà lọ sọ fún pé dáadáa ṣẹlẹ̀ sí ọ àwọn náà ni ó tún abọ ọyọ tá ìdá bá sì ṣẹlẹ̀ àwọn náà ni ọbọ kẹdùn tó kí wọn á ló dé tàn sá fún mọ́ṣáláṣí kí ló dé tàn sá fún mọ́ṣáláṣí torí délé ọ̀dọ̀ wa jàmáà Ramadan ló dé la di mùsùlùmí ẹ jáwọ́ ń bẹ̀ ìsìláàmù ẹsẹ̀ sàǹsàn ní gbogbo ìgbà ní gbogbo ìgbà tó ráwọn ẹni bú àwọn olórí bú àwọn lẹni tí ìsìn lọ́wọ́ àfi lóṣù Ramadan ìdí tábí jẹ́ni bú olórí bú òun náà ni wípé oṣù míì ti ń bẹ láyé tẹ́ ẹ̀ fi sin lọ́hùn kí lẹ fẹ́ sọ fọ́lọ́n pé ẹ̀ fi ṣe téèyàn ó fi wá sórí ibú sàǹsàn torí délé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ẹni tí wọ́n mọ̀ wá sí mọ́ṣáláṣí ẹni tó bá ní ìdíwọ́ tó ní ìdíwọ́ tíṣẹ̀rí àfaramọ́ òun ló lè má wá sí júmọ́à ló lè má wá sí jàmá sọ̀láàtì júmọ́à tó o bá nídìíwọ́ ṣẹ̀rí àgbà pé o lè má wá bákan náà ẹni tó nídìíwọ́ o lè má wá sí jàmá àmọ́ ru àwọn àdíwọ́ wò ru àwọn àdíwọ́ wò bí kápẹ́ lágbájá tí ò sí tààrí yín ní jàmá lásùbà àtòní tí wọ́n sọ pé ha ìgbẹ́ ní ń dà mí láàmú ìgbẹ́ ní ń dà mí mo fẹ́ gbé mo gbégbégbé bí kí n lè wá ṣùgbọ́n gbẹ̀yìn ọ̀jẹ́ so eléyìí ìdíwọ́ ni àbótiẹ̀ tí wàá mọ́ṣáláṣí nígbà yìí bá bẹ̀rẹ̀ sí ní dànù rẹ rú ìgbà yìí bá bẹ̀rẹ̀ sí ní dànù ẹrú ló bá dìde láti lọ yanjú tìgbẹ́ erígbẹ́ ìyọnilẹ́nu ká tún pa lọ́rọ̀ kan tá a fẹ́ sọ ó lè rí sọ ó lè rí sọ so ó wá dìde ọlọ yanjú tìgbẹ́ jama fi bọ́ ọmọ ọlọ́wọ́ kò sí ní tó burú mbẹ́ bákan náà èèyàn jẹ́ ẹni tó ṣe pé òun pẹ̀lú àwọn èèyàn kan ni wọ́n jọ ń kọ́ wọ́n rìn ni wọ́n fi wá sí àyè ibì kan so ẹrú wá nígbà tí wọ́n pèpè fún sọ́lá àgbẹ̀ tó ń bá ní kó wọn dúró ṣe sọ́lá àwọn èèyàn yóò lọ́mù lọ ohun sì dábì kan máa ń bì àdúgbò tá a wáyé dábì kan máa ń bẹ̀ ọlọ́mọdé àpé kéèyàn sọnù so bóyá tí ìjọba bá bọ́mọ lọ àbí jùmọ̀ nítorí eléyìí kò sí tó burú ń bẹ̀ téèyàn bá ń bẹ̀rù pé nǹkan kan lè ṣe ẹ̀mí òun àbó lè ṣe dúkìá òun kò sí tó burú kọ́ mọ́ wá sí jọ̀mọ́ bí ká pé ìlú tó ń gbé gbogbo ẹgbẹgẹ́ gbogbo ẹgbẹgẹ bí lọ́ọ̀bá mọ́kedere bí màmá jáde aburú lè ṣẹlẹ̀ sí aburú lè ṣẹlẹ̀ sí bí ká gbọ́n wọn jí gbé bí ká pa àwọn ẹni láabi kan wọ́n sá ní nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ bí màmá ń gbèrú ìlú bá wọn so kò sí wàhálà tonti kó náà yẹ kó tètè bára rẹ̀ sọ̀rọ̀ kókó ń bẹ̀ ń kọ́ wábi tó dáa lọ gbé bákan náà tí ẹ máa ń bẹ̀rù pé tí mo bá ní kí n lọ sí sọ látòjọ́ máa ń kálẹ̀ ṣe dúkìá mi máṣíìnì rẹ tó páàkì kalẹ̀ àwọn apọmọlẹ́kúnjayé wọ́n lè túbọ̀ gbé mọ́ṣíìnì rẹ̀ ńgbà wọn bá sì tún wọn ò rí sí wọn à sì tárù ńgbà wọn bá tárù wọn à gbé lọ́mọ ọlọ́ ẹ̀rú ń bọ̀ pé wọ́n lè jí mọ́ṣíìnì rẹ̀ gbé so ni jama fi bọ́mọ ọlọ́wọ́ àbí ni juma fi bọ́mọ ọlọ́wọ́ kò sí ní tó burú ńbẹ̀. bákan náà tó bá yẹ kójò ń rọ̀ òjò tí wọ́n ń rọ̀ yí báyìí ó ń rọ̀ wábi wọ̀ sí ó ń rọ̀ yéye lọ́nà tó fi jẹ́ pé kò lè rọ̀ yẹn lọ́rùn láti larí bójò máa bọ̀ wá sí mọ́ṣáláṣí láti wá ṣe solatul jumu'a àbí jamaa kò sí ní tó burú kò sí ní tó burú pé kó o ṣe solatu nílé rẹ kò sí ní tó burú nù eléyìí báyìí torí pé súnà gan fi hàn wá tó jọ máa ń rọ̀ tó bá lágbára ẹni tí ń pèpè fún sọláàtì lẹ́yìn tó bá sọ pé hayya ala al-falah yóò fi yáwò yẹn pé sallu fi rihal sallu fi rihal ẹ máa ṣe sọláàtì nù lẹ́yìn ẹ ṣe sọláàtì nù lẹ́yìn bákan náà tó bá pẹ́ ẹ̀rọ̀fọ̀

ebi ń pa wọ́n sì gbóúnjẹ kalẹ̀ kò sì sẹ́ni tó di ọlọ́nà láti jẹ kò sí ní tó burú kọ́kọ́ jẹun ná oúnjẹ tó ń bá wa ń jẹ wá mú kí jàmá ọgbọ́n mọ́ ọ lọ́wọ́ kò sí ní tó burú mẹ́ àmọ́ mọ́ àá sọ di ojoojúmọ́ wọ́n bá ti sọ di ojoojúmọ́ pé tọ̀ wọ́n bá ti gbé wọ́n bá ti pèpè fún sọ̀láàtì ìgbà náà ló ń délẹ̀ wọ́n bá ti pèpè fún sọ̀láàtì ìgbà náà ló ń délẹ̀ e, eléyìí burú o eléyìí burú bákan náà ẹni tó yẹ pé iṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ ní í ṣe gẹ́gẹ́ bí àwọn medical doctor tí ń tọ́jú aláàrẹ̀ àbáwọn nurses àwọn nurses tó ṣe pé àwọn máa mójútó àwọn máa mójútó ọ̀rọ̀ aláàrẹ̀ lọ́sípítù irú àwọn wọ̀nyí báyìí tó jẹ́ pé ìtọ́jú aláàrẹ̀ àbí àmójútó aláàrẹ̀ ni ló lè dí wọn lọ́nà láti mọ́ wá sí júmọ̀ àbí láti wá sí sọ̀dátù jẹ́mọ̀ràn àwọn ọ̀sẹ́ lọ kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ nítorí pé ìyànjú tó ń gbà òun náà ni àti gba ẹ̀mí là ìyànjú àti gbẹ̀mí là kò sí tó burú mbẹ̀ kéèyàn ti torí rẹ̀ kọ́ mọ́ wá sí jẹ́mọ̀ràn àbí torí ẹ̀kọ́ mọ́ wá sí júmọ́ òsùn tó burú bákan náà ti ṣiṣẹ́ ọdẹ wọn ní kó máa sọ bìkan máa sọ ẹnu ìlérò yìí máa sọ ẹnu ọ̀nà yìí báyìí ẹni torí kí ẹni tá a fún láyè tá a fún láṣẹ kọ́ má bàa wọlé hẹ́n so tí ọba sì ti fi bẹ́ẹ̀ lẹ̀ láàrin ìṣẹ́jú péréte báyìí wáyà wọn ẹni láàbí wọn àwọn olú àǹfààní yìí wọn bá rọ wọlé tọ tó bá jẹ́ pé irú sẹ́bà ni wọ́n bá yàn láàyò tó ń ṣe tó bá jẹ́ pé òní òní mọ́ wá sí kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn àwọn ọmọ ológun àtàwọn oníṣẹ́ ètò ààbò gbogbo bí àwọn ọlọ́pàá àti àwọn àwọn elétò ààbò ẹni làbò òlu so gbogbo irú àwọn wọ̀nyẹn tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ni so tí oníkálukú wọn tí wọ́n bá kú lẹ́nu ibi tí wọ́n fi wọ́n sí so ó ṣeéṣe ká burú kọ́ ya wọ̀lú wá báwọn èèyàn ó ṣeéṣe ká burú kọ́ ya wọlé wá báwọn èèyàn so iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn iṣẹ́ tó pàtàkì ni tí wọ́n bá ti torí rẹ̀ tí wọ́n bá ṣe sọ̀látùl jamaa àbí wọn ò ṣe sọ̀látùl jumu'a eléyìí sì nídìí lábẹ́ òfin ṣẹ̀ríà. bákan náà àwọn panápaná ńkọ́ àwọn panápaná tó ṣe pé àwọn náà ń bẹ lórí pé ilé kan ń jó àbí kinní kan ń ṣe wọ́n ń paná rẹ̀ wọ́n ń paná rẹ̀ wọ́n ń paná rẹ̀ orí rẹ̀ ni wọ́n wà ní lásìkò sọ̀láàtì tó orí rẹ̀ wọ́n wà lásìkò jumu'a tó gbogbo àwọn eléyìí báyìí iṣẹ́ tí wọ́n ń ṣe ó wúlò fún àlòmà yóò sì ṣe sábàbí àti dínà aburú púpọ̀ tí àkókò sọ̀láàtì bá tó táwọn eléyìí báyìí tí wọ́n sì ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn sọ́jà ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn ọlọ́pàá ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn panápaná ń bẹ lẹ́nu iṣẹ́ wọn civil defence àwọn náà ń bẹ lẹ́nu iṣẹ́ wọn láti wá kí ààbò kọjọba nínú ìlú àbí láyè ibi tẹ́ ẹ wà tó bá ṣe é pé iṣẹ́ tí wọ́n fi lé wọn lọ tí wọ́n yàn láàyò tí wọ́n ń ṣe tó sì ní í ṣe pẹ̀lú bí àlàáfíà ti ṣe wà iná ni wọ́n wà lẹ́nu rẹ̀ tí ò jẹ́ kí wọ́n láǹfààní àti wá síjú mọ́ àbí jàmáà so àwọn eléyìí o wọn ò sẹ́lọ̀n wọn ò ṣe sọ̀látù dípò sọ̀láàtì jumu'a wọ́n sì dá sọ̀láàtì ṣe dípò kí wọ́n wá ṣe jàmáà nígbà tí ìdíwọ́ bá wà fún wọn. wáyé o jàmáà mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra o fún gbogbo ohun tí máa kó àìrojú báyàn gbogbo ohun tí máa kó àìrojú báyàn tí èjì kéèyàn ò lè ṣe tọ́lọ̀ tí èjì kéèyàn ò lè ṣe sọ̀lá a gbọ́dọ̀ jìnnà sí a gbọ́dọ̀ ṣọ́ra fún. bákan náà gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú bíba àkókò jẹ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún un mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè kó nira bá ní lára mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè ba làákà ẹni jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nítorí pé gbogbo àwọn nǹkan tó bá ti lè kó irú àwọn ànira bẹ́ẹ̀ bá ní tí ò ní jẹ́ ká lè sin lọ tí ó mú ká bàsìkò wa jẹ́ tí ó mú kí ìnira ó ṣe wá lára àti làákàyè wa dájúdájú ìwọ ló máa ń jẹ ọ lábẹ́ òfin ọlọ gẹ́gẹ́ bí kéèyàn máa ta tẹ́tẹ́ kéèyàn máa ta tẹ́tẹ́ kó máa ta káàdì so eléyìí kò tọ́ lábẹ́ òfin Ọlọ́run haram ni akẹ́nà kẹ́ jókòó ti lúdò kẹ́ máa ta ayò ọlọ́pọ́n kẹ́ máa ta gbogbo oríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀kan ayò eléyìí tó kúnlẹ̀ ayé jọjọ ní ìsinyìí báyìí ìdí rẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ ó jókòó sí wọ́n fi pèpè fún sọ́lá tí kò ní í dáhùn wọ́n á máa pé hayya ala sọ́lá ẹ̀ wá wá ṣe sọ́lá kódà yóò gbọ́ yóò sì kọ́ ti kùn sí hayya ala al ẹ wá sóríire yóò gbọ́ yóò sì kọ́ tekun sí wàlà hàwùlà wàlà quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yẹn gbogbo ní tí ọ̀dà gbogbo aburú ayé yìí iná ni wọ́n tẹ́ bàtì àmọ́ tó bá kan wá sórí rẹ̀ wá ṣe dáadáa kọ́dà wọ́n tún máa sọ fún pé àà bàbá Kúdí ebi mùsùlùmí ni ebi mùsùlùmí ni yẹn ni wọ́n ń pè pé kẹ́ ẹ wá mọ́ṣáláṣí yóò ní sọ́lọ́n fẹjọ́ mi sùn ni bí Yorùbá ti wé nu sọ́lọ́n fẹjọ́ mi sùn ni bí ọba jásí àṣewọ́ ọlọ́ọ̀bà ń jẹ ni gbogbo àwọn àṣàkáṣà àṣà àtẹni tí ọ̀n mọ tí wọ́n ń pè níná tó rò pé iná tàlùkìyàmà bí iná tilé ayé ni iná ayé nínú àdìsá anábì sallallahu alaihi wasallam ìdá kan ni nínú àádọ́rin iná ìdá kan nínú iná ara rẹ̀ ayé yìí wá pé ọlọ́run di pé yọ má jẹ́ kí ṣètọ́ni ọjọ́ wa léèrè ọjà wàyí o àwọn nǹkan tó lọ́n ṣe léèwọ̀ tí mú má ṣe tọ́lọ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí a máa mu sìgá kí ni wọ́n ń gbàǹdì sìgá gan-an rí tó bá mọ lórí pé tìrẹ dúdú ó dájú pé èwo dengue ètè rẹ dúdú bàjẹ́ ahọ́n tó dúdú tẹ̀lé eléyìí ti ṣàpèjúwe pé inú eléyìí ó dúdú pọ̀ nítorí ti mú kété ó dúdú táhánà tún tẹ̀lé inú ó dúdú pọ̀ yóò dàbí kọltáàni tí wọ́n ń dà sí títì la hawla wala quwwata illa billah bákan náà àwọn míì àwọn tiẹ̀ jẹ́ pé igbó igbó gan-an làwọn ń fà igbó gbogbo àwọn kan wọ̀nyí haram islam ọgbà kí mùsùlùmí wọn máa mú mú kó mu gẹ́gẹ́ bí òsì gbà kéèyàn máa jẹjẹ kújẹ a máa mutí a máa mu gógóró a máa mu sẹ́pẹ̀ pẹlẹbẹ ẹ̀ẹ́n kìnnìkan burúkutu ẹ̀ẹ́n kìnnìkan tíkà gbogbo ẹ̀ lóríṣiríṣi tí wọ́n mú kò sí tàbí ṣùgbọ́n wípé gbogbo nǹkan yìí èèwọ̀ ni o wọ́n á sì máa dínni lọ́nà láti ṣètò lọ́nà àwọn tó mú kókí nǹkan àwọn tó yẹ pé gbaná ni gbaná ni tiwọn wọ́n ń gún lábẹ́rẹ́ wọ́n sì tún kó jẹ ní tablet gbogbo òmùkùmù eléyìí ò nídìí kíjọba ọ̀sẹ̀sẹ̀ sọ pé ẹ má mú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ya wèrè ní ìsìn látàrí amú kókí ọkàn jẹ́ pé ìjọba náà Ọrọ tiẹ̀ náà kù díẹ̀ púpọ̀ níìsín ẹni wọ́n gbọ́dọ̀ mú kókìn ẹ sì ń wò wọ́n àràn wọn mọ̀ gògòrò ẹni wọ́n gbọ́dọ̀ mú kókìn ẹ sì ń wò wọ́n àràn wọn mú ọtí ha ha ewé nìyàtọ̀ kí ni kókìn máa sọ wọ́n dà láìda tó gògòrò tó sọ wọ́n dà ní búburú dídé eléyìí bíjọba tó bá fẹ́ kásẹ̀ ìbàjẹ́ ńlẹ̀ kọ́ ká lákàtà ni kì í ṣe pé fìdájì ilẹ̀ kìí ṣe pé akádàjì dàdàjì sí so ìjọba gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé tí wọ́n bá mú àwọn èèyàn wáwọ́ ìbàjẹ́ kó mú wọn wáwọ́ rẹ̀ ni ẹ rí èyí ti rí tó fi jẹ́ pé a ní àwọn ìgbìmọ̀ tí wọ́n ń gbógun ti àmú àwọn oògùn olóró à ń mu àwọn àmúkùmu bí àwọn tí ń mu gbó àtàwọn tí ń gbin àtàwọn tí ń ta kí ló dé tí ìjọba ò tún dojú ìjà yìí náà kọ àwọn tí ń mu sìgá àbáǹfààní wo lọ́wọ́ àánú sìgá ganan rí bẹ́ẹ̀ bá rí àǹfààní kan mú wá fún sìgá ó dájú wípé kò yẹ kẹ́ ẹ sọ wípé káwọn èèyàn má mú gbó ma nítorí pé àti sìgá àti gbó sáfù kan náà ni wọ́n jọ tò sí sáfù kan náà wọ́n jọ tò sí èyí ti rí tẹ́ fi wá sọ pé wọ́n gbọ́dọ̀ mú gbó tẹ́ sì gbà wọ́n láyè kí wọ́n máa mú sìgá bẹ́ẹ̀ dọ̀tún bẹ́ẹ̀ dọ́sì ẹ̀rì kí wọ́n ń ta sìgá ní láwùjọ wa gbogbo àwọn sìgá tàmẹ́ríkà ń bẹ́ńbẹ́ tàwọn yúróòpù ń bẹ́ńbẹ́ táfíríkà yìí gan bẹ́ẹ̀ tí nàìjà gan òun náà gbẹ́yìn la hawla wala quwwata illa billah ìmọ̀kùmọ̀ ni ìmọ̀kùmọ̀ ni àwọn òṣìṣẹ́ ètò ìlera lọ́sítò àwọn ló lè sọ àwọn ló lè sọ kí ni pàṣẹ́ntéèjì àwọn onísìgá nínú àwọn ẹni tí kú burúkú ń pa nínú àwọn aláàárẹ̀ tá ń gbé wá sọ́sítò àwọn ló lè sọ kí wọ́n láǹfààní tó wà nù sìgá gan-an rí ìjọba wa ni ẹ ẹ máa kọ́ sára gbogbo àwọn páálí sìgá o wípé sìgá léwu fálàáfíà ọmọ èèyàn o àà àmọ́ kó léwu fálàáfíà ọmọ èèyàn àsìgbà kí wọ́n máa ta kí ló dé ṣé sìgá dàbí àmàlà tá à ń jẹ ni ó dà gẹ́gẹ́ bí àmàlà tọ́bi àbùlà sẹ́mi pé tí wọ́n á yẹ pé bẹ́ẹ̀ làmàlà tọ́bi àbùlà náà rí ńṣe ló yẹ kí wọ́n kọ́ sí ara àmàlà náà yìí pé tọ̀ àmàlà léwu fálàáfíà ọmọ èèyàn o káwọn ará ẹni tó tún jẹ ma èyí ti rí ẹni kí wọ́n kọ́ sára páálí sìgá ipò léwu fàlàfi ọmọ èèyàn ẹ sì gbà wọn láàyè kí wọn máa tà àbà tá a bá ti sọ pé kinní kan ọ̀dà a gbọ́dọ̀ tún gbà láàyè mọ́ a gbọ́dọ̀ tún gbà láàyè mọ́ torí òfin ọlọ́run bá sọ pé haramu ni sìgá gbogbo làákà ìláyé náà sì mọ̀ pé aburú ni kò sí dáadáa kan nù sìgá aburú ni kò sí dáadáa kan bẹ̀. arákùnrin kan ọbẹ̀ ibi tí wọ́n ti ń ṣe sìgá wò ní Amẹ́ríkà ibi tí wọ́n ti ń ṣe Rothmans ọbẹ̀ bẹ̀ wò so nígbà tó wá dé ilé sìgá yìí báyìí ó wá ní tó ń ṣàkíyèsí ó ní pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ nílé sìgá yìí kò sí ọ̀kan nínú wọn tí mu sìgá èyí ti rí tó fi jẹ́ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tẹ́yìn rọ ẹ fi síra yín lọ́rùn à ń bọ̀sibọ̀si pé ẹ fi sọmọ yín dì kí ló ṣe yín tẹ́yìn mu sìgá ó wá lòun wá ta ní ó lè ṣàlàyé ìdí fóun nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí lòun á rí ọ̀kan nínú àwọn dúdú tọ́jọ́ ọmọ Amẹ́ríkà lòun á sọ fún yín pé kọ́dà kùn ìbéèrè kan ló ń fẹ́ ṣe òun sì ń fẹ́ kọ́ sàlàyé fún un so arákùnrin wa sọ pé gbogbo tó bá fẹ́ bí òun òun sàlàyé fún un ṣùgbọ́n under condition pé yóò fún un ní ogún dọ́là tóun ó fi jẹun lónìí àtòun àtìyàwó so ẹni tí ó wá fẹ́ ṣèwádìí wa ni à kìí ṣogún dọ́là lásán máa fún ọ lọ́gọ́rùn-ún dọ́là inú ọmọ amẹ́ríkà ìbàdàn ó ní ọwọ́ adágbà fóun tóun fi kú lẹ́nu iṣẹ́ tí wọ́n fi láǹfààní àti ṣe àwọn àbẹ̀rẹ̀ tó ń bá fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ so ìgbà táwọn á pàdé wọ́n á ń bí léèrè èyí ti rí tó fi jẹ́ pé adúrú ẹ̀yìn tẹ̀ ń ṣiṣẹ́ ń bi iṣẹ́ yìí báyìí òṣìṣẹ́ ti ń lọ bí ẹgbẹ̀rún méjì àwa rẹ̀ nìkan nínú yín tó ṣe yí pé ó ń mu sìgá arákùnrin yẹn ni bẹ́ẹ̀ ni ó ní kódà gan ẹni tí máa ti mu sìgá tẹ́lẹ̀ ṣáájú kó tó darapọ̀ mọ́ lè ṣe à ń ṣe sìgá ẹnìkan yìí ṣe wáàzí fún wa pé ẹ má mu sìgá mọ́ tí gbogbo wọn fi pa sìgá tì kí wọ́n lè rí tẹ́ǹ fi ń pa sìgá tì bẹ́ẹ̀ ṣé ń gbà míì ọlọ́run àmọ́ gba ìbàjẹ́ kù lọ́wọ́ àwọn èèyàn tó ń ti pé wọn ò rí olùmọ̀kan ṣàlàyé fún wọn pé kìíní yóò tọ́ lábẹ́ òfin ọlọ kí ló dé tẹ́ǹ fi ń pa sìgá tì tẹ́ǹ fi mu sìgá bẹ́ẹ̀ ó ní nítójú wá rí ni nítójú wá rí níbi iṣẹ́ yìí iná ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí mu sìgá gan pa sìgá tì kí lójú yín rí ó ní sìgá tí wọ́n ń tà fáwọn èèyàn táwọn ń ṣe wọ̀nyí báyìí kì í mọ̀ ṣe sìgá tí ó ṣe pé àtàrí ewé tòbákò ni wọ́n ti ń ṣe kì í ṣe ewé tòbákò ni wọ́n tún fi ń ṣe mà sìgá ti di tó yẹ pé ìgbẹ́ ẹṣin ìgbẹ́ ẹran ìgbẹ́ màálùú ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀yìn ni wọ́n fi ń ṣe sìgá nìsín torí wọ́n ti rí i pé táwọn bá ní káwọn máa dúró de ewé tòbákò yóò máa pẹ́ so wọ́n á mọ bí wọ́n ṣe máa ń ra gbogbo àwọn ìgbẹ́ àwọn ẹranko wọ̀nyí báyìí wípé ni wọ́n fi ń ṣe sìgá nìsín nígbà tó ṣe pé wọ́n ti develop technology gidigidigidi bí ó ṣe bá wọn gbẹ́ tí ó ṣe fúrúfúrú tí gbogbo ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé wé ni so wọ́n ti wá ní àwọn flavours tó yẹ pé wọ́n fọn sí lára tí wọ́n máa tí wọ́n máa ṣe fíkánfíkán nímú àwọn ẹni tí mò ń kó mu pé ó oh, tobacco lélẹ́yìí tobacco lélẹ́yìí wọ́n á pè the best tobacco money can buy tá ní mú kò tá ní mú kò so ó ní ìdínú kálukú ti wá rí i pé ẹ́ ṣé ń táwọn ń kó nú nìí ìdí inú tó fi jẹ́ pé ẹni tí mo sìgá gan pàtì ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ńlẹ̀ iṣẹ́ yìí lọ́ba tiẹ̀ jẹ́ wèé tòbákò náà ni èwo ló dá ń bẹ̀ èwo ló dá nínú ọmọ òfò kò sí ìtọ́ dá ń bẹ̀ ọlọ́run dàkún mọ́ sí wa lẹ́ni tí ọmọ fún rẹ̀ rán tí ó kó parun bá lọ ń gbọ́ yẹn o tọ́wọ́n pé wọn náà mọ orúkọ burúkú tó mọ orúkọ gbígbà tó ṣe pé kinní kan ó kọ́kọ́ tiẹ̀ gan wọn ò tí ì dá mà ikọ́ fèrè láàmà ikọ́ àwùgbẹ́ láàmà èwo ń tiẹ̀ ikọ́ ń ti burú jù ikọ́ ń burú jù kódà ìfúnfẹ́ ìjàmà torí ẹ̀ ìmúkùmù yìí náà ni sìgá tó ń mu yìí náà ni àná gbẹ̀yàn lọ sọ́sibítù tó lórí pé mu sìgá wọ́n sì tún ní kí wọ́n yí ọmọ bóun mú sìgá wa torí pé sìgá ti di atẹ́gùn tó ń mi sìgá ṣe é da atẹ́gùn téèyàn mi sìgá ṣe é da atẹ́gùn téèyàn mi gbogbo irú àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kéèyàn ò lè ṣètò lọ sọ́ọ̀sì sìgá lọ́wọ́ àmú lọ́mọ bọ̀ wá mọ́ṣáláṣí àbọ̀tí ló mú àbọ̀gògòrò ló mú tọ́mọ bọ̀ wá ẹ̀yin tó ṣe pọ́tílẹ̀ ń tà tẹ́ ń fi sọ̀rọ̀ aburú là ń ṣe o aburú là ń ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta sìgá bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta gbó bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta cocaine bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta gbogbo òmùkùmù nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ lówó rẹ̀ náà máa jẹ o bákan náà ká jókòó sí di tẹlifíṣàn ká máa láwọn wo bọ́ọ̀lù àbí prógráàmù kan ẹ̀hẹ́n ká máa pèpè fún sọ̀láàtì ká má dìde ká má lọ aburú ni gbogbo eléyìí báyìí ẹnìkan sì ní máa ṣerú ẹ̀ kórìí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tọ. alihamdulilayi rabil alamin adúpẹ́ fún Ọlọ́run wa àtọ kọlọba kí wàá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn olóore ọ̀dọ̀ náà ni a ti ń gbọ́ ní láti àtàárọ̀ lẹ́nu àwọn olùmọ̀ wa kí a gbìyànjú ká fi ṣàǹfààní kọ́lọ̀ jẹ́ wúlò fún aláyé àti ní ọ̀la àlìkíyàmà gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà fúnra wa tí a mọ̀ pé òní jẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù Ramadan tọ́lọ́mbà fún wa láǹfààní pé a gbọ́ rọ́ṣù lálẹ́ àjẹpẹ́ ọlọ́jẹ ọjọ́ yawmal Eid al-Fitr tí a pàdé ní ibi tí wọ́n ti mọ̀ pé a ti ṣe sọ̀látọ̀lẹ̀ ayéèdì ká gbìyànjú ká mọ̀ra lẹ̀ tọ́lọ́mọ kára pé wọ́n rú sí wọn wá rí oṣù àti pé ìdánilẹ́kọ̀ọ́ wa yóò tó wáyé ní dèédé àsìkò yìí lọ́la náà bákan náà tó bá jẹ́ pé wọ́n wá róṣù àjẹkù òdìjọ́ júmọ̀ àjùmọ̀ lálẹ́ bó ṣe máa ń wáyé nígbà tí Ramadan ò tíì sí ní júmọ̀ àjùmọ̀ lálẹ́ lálẹ́ ní ó wáyé ń gbà wọn ẹ̀jẹ̀ Sunday títí di ọjọ́ Saturday wá sí kákàlẹ̀ yóò máa wáyé láti ẹ̀yìn Ramadan ẹ jẹ́ á gbìyànjú káwa náà jẹ́ni tí ó kó wa lè bá jẹ́ni tí yóò máa ṣàlékún nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ká má jẹ́ni tí yóò máa sin Ọlọ́run Ọba pẹ̀lú àìmọ̀kan kọ́lọ́run Ọba kí ó ṣàánú wa kó ràn wá lọ́wọ́ ibà ní àdúró sí ní alẹ́ ẹ jẹ́ á pàdé àwọn yìí ní ọ̀la pẹ̀lú ìyọ̀ndọ́lọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh